الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى والصلاة فوان أبوى محمد صلى الله عليه وسلم إن شاء الله آتما تسواج لي إذا لك ولكن العقيدة الواسطية أيتي الإمام ابن تيمية الحوراني الدمشقي عليه رحمة الله كما قجر لكن القرآن الكريم بكنا سنة نبوة محمد صلى الله عليه وسلم لركتي أفن إليه ونكي الله سبحانه وتعالى أبتي أجاجي أبتني أوائري في أفي جاجلو bákaná àwọn orúkọ tó fi rẹwà jùlọ èyí tó fi ròyìn ara rẹ̀ nínú alkùránù kẹrin bákaná tí òjíṣẹ́ rẹ̀ tó fi ròyìn rẹ̀ nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ tí a mọ̀ sí al-ahadith bákaná àwọn orúkọ tó fi rẹwà jùlọ tí ọlọ́wọ́ bá tó pèrà rẹ̀ nínú alkùránul karim àbí àwọn èyí tí òjíṣẹ́ rẹ̀ muhammad sallallahu alayhi wasallam tó pè nínú ahadith a ní eléyìí in ta gbọ́dọ̀ fìrinlẹ̀ ní tàbí gbọ́dọ̀ juwọ́lẹ̀ fún a gbọ́dọ̀ mú àwọn orúkọ wọ̀nyẹn àbí àwọn ìròyìn wọ̀nyẹn káníkò bá láàká ìmú kí ọlọ́mọba subhanahu wa ta'ala kó máa jẹ́rọ àwọn nǹkan báyìí àbí kó ròyìn ààrẹ pẹ̀lú àwọn nǹkan báyìí eléyìí iṣẹ́ aburú ni bẹ́ẹ̀ ni ìwà kìfìrí onírú nǹkan bẹ́ẹ̀ lára àwọn ròyìn tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó wà fi ròyìn ara òun náà ni ìta sífọ́tí lọ́rọ̀lọ́ ìròyìn wípé òun ga òun bẹ lókè àwọn ẹni ìṣíwájú wa anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam àti àwọn sahaba rẹ̀ àti àwọn ọmọkéwú wọn wọ́n gbà pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní tí a mọ̀ sí olówó bákanáà olówó zaaj olówó sífà a ní alìpín sí bí ọ̀nà méjì ní tí wọ́n pè ní olówó alqadri ipi ọlọ́wọ́ subhanahu wa ta'ala gíga títí yìí kò sẹ́ni tí ó lè máa ṣe níbẹ̀ bákanáà olówó alqahar gíga ti wípé ọlọ́run wa subhanahu wa ta'ala ni ó borí gbogbo nǹkan kò sí ní tó lè borí ọlọ́run wa subhanahu wa ta'ala àwọn ẹni ṣíwájú wa iná sahabatul kiram ní àwọn sahaba alápọ̀lé bákaná wa talamidihim àti àwọn makẹ́ wọn àtàbìrín tí wọ́n jẹ́ àwọn aqarru bi hadha wọ́n gbé eléyìí bẹ́ẹ̀ ni àwọn tánjẹ́ oníbídíà míì náà tán fira wọn ti sí ìsìláàmù náà gbé eléyìí ṣùgbọ́n yìí tí àwọn ń takò tí àwọn ẹni ìṣíwájú wádẹ́gbà tí ànábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam fi nílẹ̀ tí àwọn ọmọ wọn náà fi nílẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń bẹ nínú al-Qur'an òun ni tí a mọ̀ sí ulubuz-zat ìpí ọlọ́run ọba ọba tó ga tó ń bẹ láyé tó ga ní ọba tó ń bẹ lókè sánmà ọba tó ń bẹ lókè sánmà a ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ń bẹ ní òkè aláràṣí rẹ̀ iléyìí alkùránì fi rinlẹ̀ bákaná súnà nábúwa muhammad sallallahu alaihi wasallam ó fi rinlẹ̀ ọlọ́run ọba ń bẹ ní òkè eléyìí àdíọ́kàn tá gbọ́dọ̀ ní ẹni tó wà pẹ̀rẹ ní mùsùlùmí tó ní ọlọ́wọ́n bó sí lókè in his essence irú èèyàn bẹ́ẹ̀ wọ́n kọ ní ẹ̀kọ́ ẹ̀sìn wọ́n fi àwọn ẹ̀rí ẹ̀sìn hàn tó bá insist pé alọ́wọ́n ò sí lókè náà ni yakfur yóò di kèfèrí látàrẹ sheikh ibn Taymiyyah alayhi rahmatullah wọ́n mú àwọn ẹ̀rí wá nínú alkùrán bí mélòó kan láti lè fi àdíọ́kà ìrìnlẹ̀ àkọ́kọ́ wọ́n mú àyàbí tí ọlọ́mọba subhanahu wa ta'ala ti sọ ipé ya Isa inni mutawaffika wa rafi'uka ilayya ibi tí ọlọ́mọba subhanahu wa ta'ala ti sọ fún ànábì Isa tàwáfí rẹ̀ kí ni túnmọ̀ eléyìí àwọn àfẹ́ẹ̀sì wọ́n ní alìtú sọ́nà méjì alìtú sí wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò ṣe kí ni yóò gba ẹ̀mí rẹ̀ yóò gba ẹ̀mí ànábì Isa alayhi salatu tí lárọwá sọ wípé rọfà ayẹrfàáwò ìtumọ̀ rẹ̀ ní kékèyàn rẹ̀ zinka so ní mùtàwà fííká máa ṣe kí ni máa gba ẹ̀mí rẹ̀ wàrà fíòrùká iláyà máa dẹ̀ gbé e wá sọ́dọ̀ mi so wáwù yẹn àwọn àfáà máa pè ní wáwù làátì wáwù tí wọ́n èṣe kí ni ta máa fi so nǹkan pọ̀ èwo ló wá kọ́kọ́ ṣẹlẹ̀ nínú nǹkan méjèèjì tí wọ́n so pọ̀ nínú èdè lárúbáwá ìlò gbólóhùn wá yẹn kò lè sọ fún wa èyí tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ unlike wọ́n lo fa àbí kí wọ́n lo súnmọ̀ tán bá lo fa ó túmọ̀ sí wípé èyí tán kọ́kọ́ sọ yẹn ló kọ́kọ́ wá síwájú kó tó kan kejì àbí tí wọ́n bá lo súnmọ̀ a máa túmọ̀ sí pé ìtẹ́kọ́kọ́ sọ yẹn òun ló wá ìfọ́ kejì so tàbá tútà wá fí níbẹ̀ yẹn ipé gbígba ẹ̀mí ló túmọ̀ sí ìní mùtàwà fíìkà máa gba ẹ̀mí rẹ̀ wàrọ̀ fí ọkàílà ìyà bákanáà máa gbé wá sọ́dọ̀ so èyí ó túmọ̀ sí pé tàbá ní ká padà so rọ́ fi rọ̀fíùka rọ̀fíùka yóò ṣíwájú mútawàfíìka so wáwọ̀ ní kò túmọ̀ sí lè tààfí ipé a rọ́fíù yẹn òun ló wá lẹ́yìn tàwàfí ṣùgbọ́n ta bá tún mútawàfíìka yà ní a mútawàfíìka ajalak àsìkò tó yẹ kó lò láyé máa jẹ́ kó lò láyé wa rafi'uka ilayya bákan náà máa ṣe kí ni máa gbé e wá sọ́dọ̀ mi so a lè tú sí eléyìí a lè tú sí èkejì náà ṣùgbọ́n yìí tó kàn wá gangan tí Sheikh Al-Fahim Taymi alayhi rahmatullah tí wọ́n fi mú eléyìí wá kò wa Muhammad sallallahu alayhi wasallam ó jẹ́ ká mọ̀ pé ànábì Ìsá alẹ́sọ́látọ̀sọ́lám mú tí ikú ó ṣe ń ṣe kíní ó ṣe ń padà bọ̀ wá sáyé torí pé ọlọ́mọba subhanahu wa ta'ala ó gbé e lọ sọ́dọ̀ rẹ̀ nígbàtí àwọn ẹni bí tí wọ́n fẹ́ walakin shubbiha lahu ọlọ́run nígbà tí wọ́n láwọn nǹkan mágbélébù àwọn nǹkan mági àwọn fẹ́ pa òun kọ́ ni wọ́n ń pa òun kọ́ ni wọ́n ń kàn mági walakin shubbiha lahu ọlọ́run ní àdàrúmọ́ wọn lójú ẹlòmíì ni wọ́n kàn mági kò ń ṣòun bal rafa'ahu Allahu ilayhi ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni ànábì Isa òun gbé wá sókè lọ́dọ̀ wọn so tó túnmọ̀ sí pé àwọn ọ̀rọ̀ tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé ànábì Isa alaihi salatu wasallam ṣe padà bọ̀ wá so àwọn ọ̀rọ̀ tí ó lálàáfíà tí ó sí iṣu lórí ẹni contrary sí ìtàwọn tí ó gbádùn tí wọ́n sọ ṣùgbọ́n ẹ̀kọ́ fẹ́ sọ olùgbólóhùn ọlọ́run ọba bárọ̀ fa'ahùlọ́hùn iléyìí ọlọ́run ọba gbé wá sókè lọ́dọ̀ rẹ̀ tó túnmọ̀ sí pé ọlọ́run ọba ń bẹ lókè áyà tí a kà yí ó ń sọ fún wa pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń bẹ lókè eléyìí wípé Allah subhanahu wa ta'ala òkè ló ń bẹ bákanáà ayà kejì bá rọ̀fà Allah ilayhi ilayna ó ń tọ́ka sí gẹ́gẹ́ bí aṣíṣẹ́ lálàyé ayà kẹta ilayhi yas'adu al-kalimu tayyibu wal-'amalu salihu yarfa'uhu ọlọ́run ọba ní àwọn ọ̀rọ̀ tó bá dá àwọn ọ̀rọ̀ tó bá dá subhanallah alhamdulillah الله أكبر لا إله إلا الله لا حول ولا قوة إلا بالله أمر ọ̀rọ̀ táwọn èèyàn sọ lẹ́nu tó jọ́rọ̀ tó dá tí àwọn olùjọ́sí tí wọ́n ń sọ tó já àwọn ọ̀rọ̀ tó dá àwọn ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá yọ́nú sí bá ṣe ń sọ ilé yìí yẹ fàágùnkẹl mùfàyèbò ọ̀dọ̀ ọlọ́wọ́ba ní àwọn ọ̀rọ̀ yẹn ń búkè wá tó túnmọ̀ sí pé ọlọ́wọ́ba subhanahu wa ta'ala tí ó sábá sọ ike yẹ sàádù sọ ìgbà yẹ sàádù ìtumọ̀ rẹ̀ ní pé kí nǹkan gùn kan lọ so alkalmu tayyibu gbólóhùn tó dá ọ̀dọ̀ ọlọ́run ọba ní yẹ sàádù òun ló ń gbò lọ ó túnmọ̀ sí pé Allah subhanahu wa ta'ala fi sàmà ọlọ́run ń bẹ lókè ilé jẹ́ ẹ̀rí kẹta látinú al-Qur'an al-Karim wal amalu salihu yarfa'uhu gbólóhùn tó dáadáa ń sọ yẹn nǹkan tí ó tún wáyé kó gúnkè òun ni kíyàn ṣiṣẹ́ dáadáa kó ṣiṣẹ́ tọ́ kó ṣiṣẹ́ tọ́ kò ń ṣe pé kíyàn máa sọ la ilaha illallah ipé kò sí ẹni tó lẹ́tọ̀ọ́ ká ṣe jọ́sìn Allah ṣùgbọ́n náà ló òun ló ń gbára lé ní lẹ́yìn ọlọ́run ó dẹ̀ ń sọ la ilaha illallah so kò sí tàfà ọbúkò láàrin gbólóhùn tó ń sọ àti gbólóhùn tó ń sọ àti tó ń ṣe ó ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń pè nǹkan mí lẹ́yìn rẹ̀ ó ń gbóná fún nǹkan mí lẹ́yìn rẹ̀ ó gbára lé nǹkan mí lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ ni ó ń sọ yí pé kò sí tó lẹ́tọ̀ọ́ káṣe jọ́sìn fún àyàfi Allah la ilaha ó ń sọ gbólóhùn yìí ààrẹ lóbi kò lè mọ́ sọ lójúmọ́ kó ló lè sọ pé òun fa bí 5,000 òun fa 10,000 òun fa ibáyé lójúmọ́ ṣùgbọ́n bó ṣe fáyẹn náà ni ó tún lọ ń pè nǹkan mí lẹ́yìn ọlọ́run ló ń gbọ́ràn fún nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba ẹlòmí ó sọ alhamdulillah òun dúpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ni ó ti so eléyìí contradiction ni contradiction òun ni irú nǹkan báyìí ṣùgbọ́n ta fẹ́ ló ń bẹ́ òun ni pé gbólóhùn tó dáa tí èèyàn bá ń sọ subhanallah ni alhamdulillah ni allahu akbar tó rẹ̀ fi ṣe gidi báàkì ẹ̀ tó ṣe pé àwọn iṣẹ́ ọwọ́ rẹ̀ kò tako nǹkan yẹn àwọn nǹkan yóò mọ̀ كوني صليتكي إليه يسعد الكلم الطيب والعمل الصالح يرفعه بكنا شيخ سيد بن تيمية عليه رحمة الله وتموى أي ولو وبا إن سورة الغافر تي ولو وبا يا آمان يا آمان ابن لي صرحا لعلي أبلغ الأسباب أغباب السماوات فأطلع إلى إله موسى وإني لأظنه كاذبا فرعون تقرأ نيولون تقرأ لنتي أوليا تيكما شدوس فهو tó ní òun ló ń dáyé òun ló ń dá gbogbo nǹkan fìràún yìí anábi musa alìsọ́láàtù salam ọlọ́ngbé dìde láti lè takù rẹ̀ láti lè káńtà in ń sọ láti lè jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ìsọkúsọ ni tó ń sọ ó sọ fún àwọn èèyàn pé ana rabbukumul a'la èmi ni olúwa yín tó fi ga jùlọ gbólóhùn burúkú òun ni Fáráò òun ló sọ ó kílèmù ó wá ń sọ fún ẹni tó jẹ́ bí igbákejì rẹ̀ bí ìkanú àwọn ministers rẹ̀ ó ń sọ fún ó ya aman ìrẹ aman orúkọ ẹniyàn jẹ́ aman ó ní ya aman ìrẹ aman ibnili sọ̀rọ̀ha ibnili sọ̀rọ̀ha bá mi kọ ilé tó ga pàwọn òṣìṣẹ́ pàwọn aláṣẹ kí wọ́n kọ́ ilé tó ga ibnili sharhan bá ń kọ́ ilé tó ga torí pé mo fẹ́ lọ sókè ilé yẹn kí mo fẹ́ lọ ṣe la'alli ablugha asbab asbab as-samawat mo fẹ́ ṣe kí mo fẹ́ dé bí òkè òkè pátápátá mo fẹ́ dé bẹ́ẹ̀ fa attali'a ila ilahi Musa ọlọ́run tí Musa ń sọ fún yíyẹn mo fẹ́ rí ọlọ́run Musa yẹn tó ló ń bẹ lókè yẹn mo fẹ́ rí ọlọ́run rẹ̀ ṣùgbọ́n ń kọ́ ilé tó ga gan-an so that máa lọ àwọn míìsì wọ̀nyẹn láti lè fi dé ibi tí ọlọ́run tí Musa ló ṣe jọ́sìn fún ibi tó wà wa inni la adunnuhu kadhiban àwọn irọ́ ló ń pa irọ́ ló ń pa wípé ọlọ́run kan ó ṣe kéde ó wà lókè táwọn afáàfin sọ wípé anábì musa alìsọ́lọ́tọ̀sọ́lọ́m tá bá wo àyà yìí tó sọ fún fìràún àti àwọn tán tẹ̀lé òun ní olúwa òun bẹ lókè ọlọ́run tó ń ṣe jọ́sìn fún bẹ lókè so fìràún wá ń sọ di nǹkan yẹ̀yẹ́ ní pé ọlọ́run bẹ lókè kẹ̀ ìrẹ́ àmọ́ so ẹni tó bá wọ́n ń sọ wípọ́ lọ́wọ́ sí lókè ẹṣù farku bẹ́ẹ̀nà owó ọ̀bẹ́nà fìràún kí ni àtútọ́ mẹ́ láàrin òun àti fìràún fìràún ó ní kò sọ lọ́n lókè pé òun kówó pé irọ́ ni Musa ń pa èèyàn kan ní mùsùlùmí lòun kọ́rọ̀ tó láfáà lòun oníṣùgbọ́n bí tí mọ́ tòun dé òun ò gbà pọ́lọ̀ ń bẹ lókè àyínlọ́lá bọ́ọ̀lọ́lọ́wọ́ bá wà ó ní fi ọlọ́ọ̀bẹ̀ ní everywhere bivati ní kí ni pẹ̀lú pàápàá rẹ̀ ọlọ́ọ̀bẹ̀ ní everywhere bivati pẹ̀lú pàápàá rẹ̀ láàfin ilé àwọn kan tí àwọn àfá máa pè ní alhululiyya alhululiyya aljamiyyatu alhululiyya àwọn ọmọ kéwú àwọn ọmọ lẹ́yìn gáàmù bún sọfúwán tágbà ọlọ́run ọba ni hálà fi kulli shay ó ṣe kí ní oúnjẹ lára gbogbo nǹkan ó ti sọ̀kalẹ̀ lára gbogbo nǹkan àwọn kanu láwùjọ wa táwà yí ara wọn tí wọ́n sọ ààrẹ ni tí ó sọ fáwọn èèyàn pé ana man ahwa wa man ahwa ana èmi ni ẹni tí mo nífẹ̀ẹ́ sí ọlọ́run ló ń sọ yẹn o Allah subhanahu wa ta'ala ló ń sọ yẹn o ana man ahwa èmi lẹni tí mo nífẹ̀ẹ́ sí wa man ahwa ana ẹni tí mo nífẹ̀ẹ́ sí tí mo ń jẹ́rẹ́ yìí òun náà lèmi náà nahnu ruhani ẹni méjì ni wá halalna ta kó sínú ara kanáà ó fẹ́ pèrè lọ́lọ́run yóò lóun lọ́lọ́run ara àwọn méjèèjì ẹ̀mí méjì tó kó sínú ara kan tó ti di kankan náà ṣọlẹ́ fi rí ẹlòmíì tí ó sọ ó lè ní bí kan ní wọ́n ṣe sọ nínú orin tó kọkalẹ̀ ó ní wà malkelbu walkhinziru illa ilahuna wọ́n mallahu illa raibun fil kanisa ó ní ẹlẹ́dẹ̀ ó sọ fáwọn tántẹ̀lé àwọn sọfáyò tántẹ̀lé àwọn mùríjí rẹ̀ ó ní ṣe orẹ́lẹ́dẹ̀ tó kú lẹ́yìn ìlàhùwa náà ni olúwa táǹsìn náà ni ọlọ́run wa táǹsìn ni wàmàlkẹ́lbù wàlkínzír ajá tó kúlẹ̀ tó ń wó yẹn ni ìláwò wa ni wàmàláhù illa rahibun filkanisa àfá àpáàdì tó ń bẹ nílé ìjọsìn àwọn nàṣọ́rá ọlọ́run wa náà ni so so ló jẹ́ pé lára àwọn ìfàkúfà táwọn mí ìtàn láwọn ṣe súnfí tẹ́ máa ń sọ wọ́n ní èèyàn kan ó fẹ́ ṣe tẹ́rbíyà yóò ṣe tẹ́rkíyà so wọ́n wà gbé àwọn pàtí kan lè lọ́wọ́n ní kó wọ́n lọ fa tó bá tí wọ́n fa tó ń fa wọ́n wá ṣe ìdánwò fún ṣé òun rẹ̀ wà bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ó lè mú fóònù láti ojú èkó ní kí tó bá ní fóònù ní a ní kò tí ṣe kìí kò tí gẹ́ẹ̀tì ẹ máa lọ fa tó ń fa ẹ lọ máa lọ fa lọ ó dìgbà tó bá padà wá sọ fún wípé kí Allah tó tún fi Allah tó tún fi Allah àhán tó ẹ̀ṣẹ̀ wá gbọ́yé ó ṣe débi tí ó ń lọ nìyẹn ṣùgbọ́n ẹni ó sọ wípé kí epo rẹ̀ ti ó ti ga ó ti wà sọ́lá ìtàwọn fẹ́ kó sọ ìtàwọn fẹ́ kó ara ẹ̀bù sí náà ló ti ara ẹ̀bù sí so àwọn eléyìí àwọn ọmọ lẹ́yìn àwọn jàmíyà hululiyya àwọn tán gbà pé Ọlọ́hun Ọba halla fi kulli shay ara gbogbo nǹkan Ọlọ́hun so lóbi jẹ́ pé ààrẹ lóbi nù ọ̀tẹ̀ bá ní wípé kó kírun a ní ṣe òun á túnmọ̀ para ẹni kó má ṣe léyìí ó ní ẹ̀sìn bóò ni ẹ túnmọ̀ ọkọ̀ nǹkan fún òun náà ni òun náà ni òun ṣe kí àwọn ọmọ ọkọ̀ nǹkan fúnra wọn tó gbogbo ẹ̀ yóò ní kò sí yàtọ̀ láàrin gbogbo àwọn nǹkan wáyé ọlọ́run náà ni wọ́n àwọn náà ni kí àwọn náà lọ́lọ́run so àwọn ìsọkúsọ tí àwọn aljamiyyatu alhululiyya tí wọ́n máa sọ so ìkannú wọn ó ní al'abdu haqqun wal haqqu abdu ya layta shu'ri man al mukallaf ó ní ẹrú ìyẹn ó rí fẹ́ sí ara rẹ̀ àti àwọn èèyàn bí tí ẹ̀ náà ó ní al'abdu haqqun ó ní ẹrú ìyẹn ọmọ ènìyàn haqqun òun náà ni òdodo òun lọ́lọ́un wàlhaqqu abudun ọlọ́run náà lẹ́rú yáà lè tẹ̀ṣọ́ ìrìnmọ̀lẹ̀ mùkálà tàwálà lẹ̀ ti bọ̀ lọ́rùn tàbí ẹkó sinra wọn náà méjèèjì so láti lè fi gbádànù àwọn òfin ẹ̀sìn à ń kí wọn à ń ṣe gbogbo àwọn kan lẹ́lómi inú wọn ẹ̀rí ṣéwù ṣéwù kò ń kírun kò ní ṣe kò ní gbàwẹ̀ kò ní ṣe gbogbo àwọn kan wọ̀nyí yóò bí ní pé kí ìyẹn fẹ́ni tẹ́ ti gbọ́n kan yé ni àwọn tàwọn àkíkọ́ làwọn ń bá ṣiṣẹ́ èyí ń bá ṣẹ̀ríà ṣiṣẹ́ ẹ̀ ń bá ń tó ń bẹnu tíra ṣiṣẹ́ ìtò gbẹ̀nú alkùnrání àti tó gbẹ̀nú ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam àwọn kẹyẹ fẹ́yìn lé pìpù ṣùgbọ́n wata bá ti dánkama àmọ̀ wípé kí ní àkíkọ́ làwà mọ̀ yẹn in tẹ́yìn ṣe yẹn òun kọ́ ni tó jẹ́ kókó gangan so ló jẹ́ pé àárínú wọn ìtó sọ ó ní jùsùnà báhara wọ́n lè kọjá àwọ yẹn so gbogbo táwọn ànẹ́bí ọlọ́wọ́ tán múwá tí ló fi ẹ̀sìn ẹṣẹ́lé ẹṣẹ́lé kò sí fáwà ẹ̀yin lé pípù ló wà fún ẹ̀yin lé pípù òun ló wà fún so àwọn ìsọkúsọ oríṣìíríṣìí tí wọ́n kọ sínú tíra ṣùgbọ́n ẹni wọ̀nyí kọ́ ni àwọn tí èèyàn ń banújẹ́ fún yóò bá ń ṣàwọn tán tẹ̀lé wọn nìyàn ń banújẹ́ fún torí pé kí ọ̀pọ̀lọpọ̀ wọn dákàmà wọ́n kàn ń tẹ̀lé àwọn àfáwọn yìí gọ́ọ̀gọ́ tí wọ́n mọ̀ sọ̀sọ̀kúsọ fún àwọn èèyàn so kí la fẹ́ lò lélẹ́yìí òun ni pé àwọn aljahmiya fi hululiyya àwọn tí wọ́n ń tẹ̀lé jáàmù ọmọ sọ̀fọ́ánù tí wọ́n ń sọ pé ọlọ́wọ́ ọba ó lára gbogbo nǹkan dàtí òun náà ni gbogbo nǹkan gbogbo nǹkan náà ni ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ẹni ànù ni wọ́n so ìkanu wọn náà níjọ́ kan gbà kíyàn kan tráì láti takú rẹ̀ wípé bóòlọ́ yóò sọ wípé ọlọ́run ní ẹ́ ọlọ́run ní ìwọ náà lọ́lọ́run tọ́lá ọba gan sọ́nú al-Qur'ani pé laqad kafara alladhina qalu inna Allaha wal Masih ibn Maryam ipé àwọn tán ní Maryam àwọn tán Allah ni ọlọ́run pé wọ́n kéfèé ipé laqad kafara alladhina qalu inna Allaha Maryam ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni kèfèrí ni wọ́n ìtọ́lọ̀ sọ bó ṣe rí náà ó correct wípé kò yẹ ká sọ pé

ipé wọ́n sọ wípé ọlọ́run ọba ni mẹ́sáyà òun wá tún ní wọ́n sọ wọn kọ̀rẹ́kì tó yẹ kán sọ ni pé ọlọ́run ni gbogbo nǹkan ọlọ́run ni gbogbo nǹkan so àwọn aljamiya tó alhululiyya àwọn eléyìí kò fàárù ni wọ́n kèfèrí ni wọ́n then aljamiya tó annufa àwọn akatunu àwọn àwọn tí wọ́n sọ pé ọlọ́run ọba ò sí lókè kò sí nílẹ̀ kò sí ní sàlẹ̀ kò sí lókè kò sí lọ́tún kò sí ní òsì kò sí wájú kò sí lẹ́yìn bó wá lọ́lọ́mọ bá wà wọ́n kò sí lẹ́ni wẹ́ kò sí lẹ́ni wẹ́ ìsọpọ́nà ọgbọ̀ ò sí lẹ́ni wẹ́ ó ti takò àwọn àyàtà kàkàlẹ̀ ọlọ́mọ bá ní ilé

ọlọ́wọ́ bá ga kọjá gbogbo tí wọ́n sọ yẹn so àwọn aljihamiyyatu alhululiyya àti àwọn aljihamiyyatu nufat ọ̀rọ̀ tán sọ nípa ọlọ́wọ́ bá ọ̀rọ̀ kìfìrí ni so a sọ fún àwa ike ìkanú àwọn àfá tí orúkọ rẹ̀ jẹ́ yazid bin harun rahimahullahu ta'ala oni man za'ama na arrahman ala arshi sawa la khilafi ma yaqiru fi suduri aw fi qulubi al'amma huwa jahannam àwọn aya tí amu wanu alquran tí Ọlọ́run ba subhanahu wa ta'ala sọ pé ohun ṣe kíni ohun bẹ lórí al'arashi ẹni tó bá interpret ẹ̀ lọ́nà tó yàtọ̀ sí ọ̀nà tí àwọn lay people àwọn tan pè lay people ya lata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ

bóló ti kọ́ yẹn ó kọ́ lọ́dọ̀ àwọn philosophers ọ̀dọ̀ àwọn philosophers ló ti kọ́ rúkọ́ kúkọ bẹ́ẹ̀ bákanáà ọlọ́mọba subhanahu wa ta'ala ni a amintun man fi samaayi an yakhlifa bikumul arda fa idha hiya tamur ọlọ́mọba ní iṣẹ́ ọkàn yí balẹ̀ yìí ọkàn ní that is kó jẹ́ kí ẹsẹ̀ yí jì kí ilẹ̀ kó yanu kó gbé yími fàìdá iye tẹ́mú ọlọ́run ọba ṣe ẹ̀ẹ̀bẹ̀rù kó lè ṣerú ẹ̀ fún yí amíntu man fi samaya yusil alaikum hafiba fasata alamuna kaifana rí abọ́kan yí balẹ̀ wípẹ́ni tó ń ṣẹlẹ̀ sí yí ìgbàyẹn fàtàtà àlàmúnà kéfànàrí ìgbàyẹn lẹ̀ ma bí ìkìlọ̀ èmi ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ìkìlọ̀ mi àbákaná olùkìlọ̀ tí mo rán sí ẹ̀mọ̀ṣẹ́ tí wọ́n ṣe ọlọ́wọ́ bá ń béèrè nípa kí ló fi lọ́kàn balẹ̀ tẹ́ǹtì nǹkan mi yàtọ̀ fún Allah subhanahu wa ta'ala tẹ́ǹtì nǹkan mi abẹ́ǹjẹ́jẹ́ fún ọlọ́wọ́ bá ṣẹ́ ẹ̀rù ọba yìí fífi ọlọ́run wa subhanahu wa ta'ala lè lálàtẹ́ yìí pẹ̀lú pé kí ó rán àtẹ́gùn gbóná kó rán sí yí kó lálàtẹ́ yí kó sọ yí níbi koríko ṣọ́kàn yí balẹ̀ ẹ̀rọ báyí nípa eléyìí kí la fẹ́ lùn lè léyìí ó ní kí ọlọ́run wa subhanahu wa ta'ala ní man fi ẹni tó ń bẹ lókè àwọn jàmíyà tá ń sọ yìí wọ́n ní ẹ̀ man fi yẹn kò ríṣọ́lọ́run ló ń ìfẹ́ ìfún àwọn màláíkà ní ló ń rí fẹ́ sí ṣokùn sí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala o ń bẹ lókè ṣùgbọ́n nǹkan tí àwọn ẹni ìṣọ́dún tí wọ́n dó lórí òní pé ọlọ́run ọba ń rí fẹ́ sí ara rẹ̀ òun ṣe màláíkà kan bí nǹkankan ló ń rí fẹ́ pípẹ́ ọlọ́wọ́n bá o ń bẹ lókè èèyàn kan wà ní ṣorí kunkun lórí eléyìí àfẹ́yìn tó bá jẹ́ jahani àfẹ́yìn tó bá jẹ́ jahani so ló fi jẹ́ wípé ọmọ obìnrin tó ń bá kan náà àwọn sàábé tó ń bá dẹran ẹrú lóbìnrin yìí jẹ́ ó wá ń bá ọ̀gá rẹ̀ ó ń bá dẹran so ìkòkò wá gbé kan àwọn ẹran yẹn ìgbà tí kòkò gbé kan àwọn ẹran yìí lọ inú bí ọ̀gá ọ̀gá wa gbá létí tí ó ń gbà tó ga gbá létí ọ̀gá náà fi bad ipò ń gbá létí ó dẹ̀ ní ìkankan tí ọ̀gá fẹ́ ṣe ìtanràn fún pẹ̀lú pé kó tú okùn lọ́rùn ẹrú ó wá òpé kó ń fẹ́ kan tú ní kó ń tú okùn lọ́rùn ẹrú tó gbá létí kó ń ṣe kíni kó ń ṣe nǹkan tó yẹ kó ń ṣe bọ̀t ẹrú tó ń gbá létí gangan òní kó ń tó kò lọ́rùn rẹ̀ pé kó ń rí ìlíjẹ̀ kó máa lọ ṣùgbọ́n nǹkan tí tí wọ́n bá tó kò lọ́rùn ẹrú according to tí ẹ̀sìn gbé kalẹ̀ so ọlọ́mọba subhanahu wa ta'ala so so kó ń lọ sọ fún anábi sọ ọlá àtàkì tó báyìí báyìí báyìí ní tó ń ṣe sànájì náà fẹ́ wò wípé ṣe ẹrú yẹn ṣe ẹrú tó jẹ́ mú mi ní tòótọ́ anábi wá bèèrè lọ rẹ̀ pé aina Allah bó ni Allah ṣùgbọ́n ní ṣọ́lá tán bè lọ́wọ́ arábìnrin yìí pé àìnà Allah bó ní Allah wa arábìnrin òòrùn pé méjì lé pọ̀sì ní tó ń ṣáàbù ọ̀gá rẹ̀ tó ń dára jẹ ẹsẹ̀kẹsẹ̀ ló sọ wípé fi sámá ọlọ́wọ́ anábì dojúkọ ọ̀gá rẹ̀ pé àtíkà sílẹ̀ túlẹ̀ fa innaha mu'mina eléyìí fulfill the condition mọ̀mìnì tọ́lọ́wọ́ ọba sọ ipé fa tahriru raqabatin mu'minatin túlẹ̀ kó mọ́ lọ ìgbà tí àwọn kan kọmẹ́ntì ní àwọn àfáà tí wọ́n sọ pọ́lọ́wọ́ sí lókè in his essence wọ́n ní tí wọ́n ti fi gbàtánà ni wá ní kọ́gà túlẹ̀ ipé mòmìnì ní kọ́ ẹ̀wọ́n ní kò ṣe kó gba ìbéèrè tánà ní béèrè lọ́wọ́ rẹ̀ ó fèèrè ìbéèrè rẹ̀ ṣùgbọ́n ní kàn ní kí wọ́n túlẹ̀ torí pé kí ní lé pọ̀sìn ni so question ni pé why tánà bí béèrè ìbéèrè yẹn in the first instance then ó tún give answer ó tún answer yẹn according to ayin àrẹ́bì tún wá ní kan túlẹ̀ ẹwà ní ẹkù gbàmọ̀ torí pé ẹ̀lẹ́ pọ̀sìtì ókè ẹ̀yìn tẹ́ ọwá tẹ́kì ṣe lé pọ̀sìtì náà ń sáré wọ́n ni ọlọ́wọ́ bó sí lókè kò sí lókè so ló fi jẹ́ wípé àwọn àfáà ní wọ́n fara kó àwọn pàǹtí tó ń bẹ lọ́dọ̀ àwọn philosophers wọ́n wá fi gbádànù àwọn nǹkan tó rinlẹ̀ nínú ẹ̀sìn tó ṣe pé àwọn ẹni ìṣíwájú ẹni tó bá fi lè sọ nǹkan tó takò nǹkan yẹn wọ́n rí pé ó takò nǹkan tó jẹ́ màálùmínà dínbí dọ́rùrà nǹkan tó wà necessary náà ní dídí nasalula aláfíàtà wa salama irú kí wo lè ó ké tó ṣe pé àwọn máa gbádà a fi

so ló jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí ń ta gbọ́dọ̀ mọ̀ ní so àwọn mínú àwọn ìyá wa àwọn bàbá wa míì tí wọ́n ti ẹ̀fà rárá àdíọ́kàn wọn gbádùn ju àdíọ́kàn wọn àfá míì lọ sáláwọn fa so lásọ fún àkánú wọn lẹ́yìn gbà tó wé sí gbogbo àsìkò rẹ̀ ó ní wà lámìnà stephen tí a ń láǹkọ táǹkọ volumes àwọn padà rí pé pàǹtí gbogbo táǹkọ sọ Socrates sọ ẹkìníkan tọmọ sọ́wọ́ sọ sọ gbogbo àwọn pàǹtí ó fi ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba ọ̀rọ̀ pẹ̀lú Socrates in tí aristotle sọ òun ni in socrates sọ òun ni ma ṣùgbọ́n ọba sọ internet sọlá àtàlám sọ àásọ̀jẹ́kẹ̀ sí intellect yìí tó wá tako làákàyè tó ń sáìsàn táwọn èèyàn ń gbé káàkiri táwọn tí làákàyè wọ́n sáìsàn yìí tó bá tako àánilà àbúdẹ́mìnà tàwíì a ní láti a way tí àwọn ọ̀rọ̀ ọlọ́run bá àbẹ́lẹ̀ ọ̀rọ̀ anábì ayí tí ó agree pẹ̀lú ọ̀rọ̀ Aristotle tí ó agree pẹ̀lú ọ̀rọ̀ Socrates ẹ̀ṣàlá kọlọ̀wọ̀ so a gbọ́dọ̀ dúó lórí àdíọ́kàn tí àwọn ẹni ìṣíwájú wa tí wọ́n ń bẹ lórí ẹ̀ الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بالإحسان رضي الله عنه ورضوا عنه وعد له جنات تجري تحت الانهار خالدين فيها دي فري آية الله سبحانه وتعالى ni àwọn tí wọ́n jẹ́ ní ṣáájú nú àwọn tí wọ́n jẹ́ muhajirun àwọn tán ṣe jẹ́ láti Makka lọ sí Madina bákan al-ansar àwọn tán tẹ́wọ́ gbà wọ́n Allah subhanahu wa ta'ala ni àwọn wọ̀nyí ọ̀wọ̀n ọlọ́wọ̀n ọba yọnus wàlẹ̀dínà tàbàrùn àtàwọn tẹ́tẹ̀lé wọn ní ìsàn pẹ̀lú dáadáa wọn yẹ kúrò lọ́nà ọ̀nà wọn rọ́dí aláwọ̀ àìwà rọ́dọ̀ àìwà ọlọ́n yọnus sí wọn náà yọnus sí ọlọ́wọ̀n ọba ọ̀ádẹ́lọ́m jẹ́nẹ́tì tọ́jú ìtàtàlẹ̀ náà bẹ́ẹ̀ ni ọlọ́wọ̀n bá palẹ́ sí kalẹ̀ fún wọn àwọn aljanna tó ṣe ti akérèmọdún sọ ní abẹ́rẹ̀ lé ìparí rẹ̀ so a ní tó fẹ́ ṣe ìsìláàmù ìsìláàmù àwọn tó lè ṣe nìyẹn tí ìsìláàmù ta ń ṣe bá ti yàtọ̀ sí ìsìláàmù tí àwọn sàhábà ń bẹ lórí ẹ̀ kámọ̀ pé à ń da ìsìn ẹrú ni lónìí mùsùlùmí apínyẹlẹyẹlẹ ọ̀rọ̀ wọ òjọra wọn ìròrí òjọra wọn àdìọ́kàn òjọra wọn èwo ló kọ̀rẹ́kì gbogbo àdìọ́kàn yìí kò sí ìtò kọ̀rẹ́kì méjì tó máa ń bẹ ní ìbámu pẹ̀lú tí ànágbèwà Muhammad sallallahu alaihi wasallam tó fi àwọn sàhábà rẹ̀ lé lórí abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala kí ó ṣàlékún dáadáa rẹ̀ lórí ẹni kọ̀ọ̀kan wa kó fi ẹsẹ̀ wá nílẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ kí ọlọ́wọ́ subhanahu wa ta'ala kí ó ṣàánú wa kí iṣu wa ní ọmọ aljanna subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh